أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته jẹ́mọ́ àdá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run a fi ọpẹ́ fún ọlọ́run àdá ọpẹ́ fún ọlọ́run alhamdulillahi rabbil alamin ọlọ́run wà ní tàójú ni'mata Allahi la tuhsuha táa bá ní ká máa ka oore tọ́lọ̀ fún wà láyọ̀ lórí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ìrìnàlú aládàáwúdà ṣokọ́rọ́ wákọ̀lí ló ń mẹ́nẹ́ ìbádíyà ṣàkù sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wa ọlọ́ngá ti èèyàn díẹ̀ ló ń mẹ́nẹ́ ṣàkù èèyàn díẹ̀ ni ó lè máa dúpẹ́ pọ̀ ni ní fáwọn àpò òdékéwú sáré kẹ́yìn òdúpẹ́ lẹ́ẹ̀mẹ́wàá ló ti máa ó kéré fọ́nà ìjọba ìṣẹ́gbọ́n kan ti kọ́ lẹ́ẹ̀mẹ́wàá ló máa ó ṣe kéde ó kéré ṣùgbọ́n nínú ọ̀nà téèyàn ọkọ̀ gbà dúpẹ́ ni ò kírun ẹni tí èèbá kírun tó bá fẹ́rí kámọ̀ tara wa jẹ báwọn àfáà ṣe máa ń ta àwọn èèyàn tán bá dóde torí owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn wọn ò ní lè sọ òdodo fáwọn èèyàn káwọn èèyàn ó lè jọ máa lùjà náà ká jọ máa rẹ́rìn lọ́rùn iná awọ́là máa yọ àfábùbì nílà abúlù yóò mọ̀lẹ̀ kìyà mọ́sí mẹ́nà amálí sọ̀láàtù wà láì máa bá déwájú ọlọ́run ìtọ́lọ̀ ọkọ̀ béèrè nínú iṣẹ́ wa ìrọ̀rùn ni ànábì ló sọ bẹ́ẹ̀ asọ́díkú alìmọ̀sílù asọ́díkú alìmọ̀sílù jẹ́mọ́ ìtàlá sọ fún sọ̀rọ̀ yìí asọ́díkú alìmọ̀sílù akí ọ̀gá abáka sáàmà ní gbogbo á ní ìtùpà wá tàà jẹ́ pòpà ìtọ́ tó bí ọ̀lẹ́ àwọn ni ọlọ́nkú àkókò lọ́wọ́ ìjọba ẹgbẹ́ gbọ́ mi dáadáa o ẹni tí è parọ́ kọ́ ọlọ́run lè béèrè pé ìrẹ́rọ̀ sí ìlọ́mà ashim so kọ́lé so lọ ájì sọ ọ̀fẹ́ yàwó tọ́pọ̀ lẹ́mẹ̀ẹ́sẹ̀ kéré ní ìsìyàwó mẹ́ta péré mo tí ilẹ̀ ọlọ́run ní ti oníyàwó mẹ́ta àbó pé mẹ́rin kí lọ́kọ́ ọba yàwó mẹ́ta abẹ́ ìwà alábò tí ó yẹ ọlọ́mọdé ó forí ọlọ́run nìkan bèrè sọ fẹ́yà sọ ní dìgírì sọ ní mástà sọ ní phd ọlọ́run ní béèrè ìdí ọkàn béèrè ẹ̀yìn mọ̀lẹ́kà sọ láàtù wà láìrọ̀ ni wọ́n kọ̀ béèrè àdàbí wàá fi gbólóhùn méjì tó lágbára pọ́npọ́npá ìkan jẹ́ dùnú ìkan jẹ́ bànújẹ́ fa ìsọ́làhà tí wọ́n bá yẹ ìrun wò wọ́n rí pé ó ń kí márùn lójúmọ́ èèyàn tó kí márùn òdí ni ó tàn lùjà náà wò sọ́ńsàlù àlàkódókì sẹ́rùkù rẹ̀ nọ́mà sẹ́sùjúdù ẹ̀ nọ́mà fásìkò tó yẹ kó kí lókì ṣé bó ṣe yẹ kó kí lókì fáàbà mánéèjì ẹ̀ torí pé òun náà kí kẹtọ́rọ̀ bàbá wa mánéèjì ẹ̀ ọlọ́run orí jẹ́ lè dáná láàbẹ̀ wọ̀ ṣùgbọ́n tọ́lọ bá bá yàn rí máa léèjì pé bísítà bá bá máa kí ọmọ tó fi wọ 50 ẹ̀bá máa jù orí bíìkì tọ́lọ bèèrè bá wa páàsì ẹ̀bá àfilé wọ páàsì mark fàkọ̀dì wàhálà ó ń tàn jèrè ó sorí ire ìdùnnú ayérayé jẹ́ tiẹ̀ ọlọ́dẹ àdùnnú ayérayé èyí ò dùnnú bí àkọ́kọ́ tí wọ́n bá yẹ̀ wa o german ìbànújẹ́ kejì ọlọ́mọdé ọjẹ́ tiwa wà ń tí wọ́n bá wá yẹ à ń ìróòrè olójútù wájú ọlọ́run fàkọ́dí kọ́ọ́bà wà kọ́sìrọ̀ ànẹ́bí ló ń tọ̀ sókò ó kòfo ó sorí ibú ọ̀rọ̀ rẹ̀ dáhùn sí ẹ̀ bá kò lè dáa fún yóò rà rẹ̀ kú ó sorí ibú ayérayé nù ọlọ́mọdé àsorí ibú ayérayé torí wípé gbọ́nà méjì yẹn kọ́ọ́bà wà kọ́sìrọ̀

àbọ̀ àwa saheed afọlábí àwọn èèyàn gan ọ̀pọ̀ kan ọmọ àlẹ́ àbí ẹgbẹ́ pọ́blẹ́mù tí máa ń ṣẹlẹ̀ àwọn lẹ́bù kan bẹ́ẹ̀lẹ̀ ayé ó kọ̀ rẹ yóò pòórá ìtọ́lọ́ wa ní káwọn èèyàn ọmọ ọmọ

mùkìrù ló kọ rẹ̀ alẹ́ alẹ́ ìmọ̀lẹ́ nígbà tàbí rẹ̀ sínú ilé ìrẹsẹ̀ ẹgbẹ̀rẹ̀ alẹ́ alẹ́ àwọn tálọ́bọ̀ sàíjà fọlágbọ́n ládùúgbò ilé ìrẹsẹ̀ ṣùgbọ́n ẹ̀fà bẹ̀rẹ̀ kí ni ó ọlọ́mọdé alẹ́ alẹ́ ìmọ̀ bá jẹ láyé ẹ̀yin ọmọ ìyá wa ibi túnú ọmọ láwa yóò ẹjẹ́ abára wa sọ̀rọ̀ fàábàbí ìrú yá ó lè láti sọ̀rọ̀ sáàrí máa ń pọ̀ jù tí wọ́n yàtọ̀ ọ̀tún ìjọba sẹ́ gbọ́ mi yé dáadáa sọ ẹni bàbá fẹ́ máa tara wa jẹ ẹjẹ́ máa parọ́ fọ́ra wa ká bọ́tò wa solution àwa máa jẹ́ mùsùlùmí àkí ọ̀gá wa tí ẹ̀mẹ̀ wo àwa máa jẹ́ mùsùlùmí máa gbọ́ mi o àwọn ọmọ wa ní gba gáràjì àwa máa jẹ́ mùsùlùmí àwọn ọmọ wa ni wọ́n ń kó December thirty one mọ́ January one lọ́wọ́ máa fi sọ̀mọ́ ládùúgbò àwa bá a jẹ́ mùsùlùmí àwọn ọmọ wa ti di onírun gíga tẹ́wà rí ọmọ ọkùnrin tí mo rẹ̀ ọ̀gá irú ro báyìí rí fifteen twenty years ago yóò tó wá lóyè rìn àwa bá a jẹ́ mùsùlùmí mélòó inú ọmọ obìnrin wa ló ń lò dá bùṣe yẹ kán lò ẹjẹ́ abára wa sòdodo ọ̀rọ̀ sẹ́ẹ̀rí ìdámọ́ sábùnà ádámà ẹ̀ńkọ́tọ̀ àmàlú ìlàmì níjọba ọba kú láyé ànábì sallallahu alaihi wasallam ó ní láàdá ò ní wá bá wa mọ́ iṣẹ́ eré wá ti dáwọ́ àfi nǹkan mẹ́ta àwọn wà ń lè ọmọ rẹ̀ ti ń isu wàmùmọ̀ kí ni àwọn features and characteristics of a righteous child fẹ́ẹ̀rí kọ́mọ owó tó lè jẹ́ ọmọ rẹ ẹ̀yin òbí mo mú láti di nǹkan mẹ́ta ibi tí màá kọ́mọ ẹ̀ wà sí ọmọ tí ó bá jẹ́ ọmọ rẹ bàbá ọlọ́mọ ẹmọ́ bẹ̀ẹ́ ní sọ̀rọ̀ báyìí o ẹ ti bí ma bí sí ọdẹ àwọn kan lẹ́ni náà sọ́lọ̀ ọ̀yẹ́ kí wọ́n mọ̀ gbọ́n tí wọ́n sọ ọlọ́run lè jẹ́ kí wọ́n gbọ́ ọlọ́run tó fẹ́ ìyàwó lè mọ̀ ní ẹ̀wà nígbà tó wúlò ọlọ́run lè jẹ́ kí wọ́n ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ó sì sunkún wájú ọlọ́run ta ló ní kí mọ́ yájẹ̀ ta ló ní kí máa. yàwó mọ̀ yẹ̀ fírù lè mẹ́rù àti wà ó yí wà bá bá sí wà ní ìdìbọ̀ lọ́gẹ̀ wà ní lọ́gẹ̀. ọjọ́ tí bàbá wọ́n máa ọmọ lórí ibú ọmọ òlélẹ̀ wàláì mo wítínẹ́sì kan bá bẹ̀ màmá dáadáa kan bẹ̀ ń bá bẹ̀ yìí màmá yẹn bá ti kú ọlọ́pàá orí wọn tó bá ń bẹ láyé ọlọ́dẹ pọ̀ màmá wa dáadáa màmá yẹn máa ń kírun dáadáa ṣùgbọ́n olórí gbogbo lọ́mọ wọn olórí kúkú ọmọ ni wàláì EFCC wà kéèsì ẹgbẹ́ ní EFCC ọmọ tí yẹn ni ìmọ̀ kírun ẹgbẹ́ tẹ̀mí sẹ́kì wàláì máa kódà tó máa tọ́ba wá ṣe ìsì káàfẹ́ mọ́rọ̀ pàwá ṣe bàdá o ọ ń sọ ẹ̀yìn tẹ́ ní fóònù ńlá ẹ̀yìn tí ó tún bá ní sọ o tọ́ ọba ní láàrin àwọn èèyàn rí mọ́rọ̀ pé èèyàn rẹ̀ ni èèyàn kú ni o wọ́n ti wá gbé màmá lé several times tí màmá bá rí ní tẹ́ tẹ́ wọ́n sọ bí aṣọ èbó yóò rò pé ọlọ́pàá ní síkíọ́tì rẹ̀ àtúntò ti dára ni ọmọ yìí ó ti dáná sí yẹn lọ́rọ̀ láì mọ iye ìgbà mama màmá ọmọ wọn jẹ́ máa ma sáfúnra ọmọ tí ó wà jọ ọmọ rẹ ẹjẹ ọmọ láti di nǹkan mẹ́ta lẹ́yìn nǹkan mẹ́ta màá tún wá sọ nǹkan bíi méje sí kó ọmọ bó nǹkan alákọ̀ọ́kọ́ gọ́rùsùl àkídásí ìsìlámíyà àfọ̀hìyà gbogbo àwa bá a bá jó nǹkan àkọ́kọ́ bá a ṣe gbogbo ọmọ tọ́lọ̀ ń bá fún wa ẹ jẹ́ ká gbé ìgbàgbọ́ òdodo àdìsọ́kàn òdodo tó authentic Islamic creed authentic Islamic belief, Islamic doctrine ẹ jẹ́ kọ́mọ yẹn ọmọ pé alágbára lọ́lọ́run ọ̀kan oṣù lọ́lọ́run ọlọ́run ọba ń bẹ orí kọ̀rọ̀ gbangba ọba wà nínú kọ́fà báírò ọlọ́run rí ọ̀nbẹ. ẹ̀kọ́ gbé ìmọ̀nì àwọn tó ń darí wá nàìjíríà bẹ̀rẹ̀ mùsùlùmí kírísítẹ́nì ni wọn ní gidi iná ti ń ẹ bá bọ̀ pé kú náà sú ìrọ́bìnrin làálà wàláì wọn wá e láwọn èkó ń jáde láìpẹ́ yìí. Jọba, ọmọ tẹ́ ẹ fẹ́ kọjá àlúwọ́ládù sọ̀lẹ̀, ọmọ rẹ̀ ẹ kọ́ gbé ìgbàgbọ́ òdodo tó yanjú. Ìyẹn ló fà tẹ́ẹ̀sì rí àwọn sọ̀hábà. Ara ń tàbẹ̀ bí àtàwọn bàbá bí àwọn akérè bí kàkà pé tara àwọn ọmọ ọlọ́run náà bá ń bá bọ́ọ̀lù, ọmọ yín bọ̀, wà lẹ́ọ̀ àwọn méèké ìbàdé wọn ṣeré àdíìsì kúnlẹ̀ rẹpẹtẹ tí wọ́n ti ń ṣeré kódà nàbí ìmáná sì fẹ́jọ́ kan tẹ́ bá rẹ̀ sí tótó àwọn sàdé náà mọ̀ ṣe fẹ́rẹ́ ọmọ ẹkẹ wà lẹ́ọ̀ méèké ó ṣe àbí tẹ́ bá fẹ́ pa ṣùgbọ́n kọ́mọ́ fèrè àfẹ́ ti ẹ̀kọ́ òun ni pé kọ́mọ́ gbà bọ́ọ̀lù ọmọ òun ni ò ní gbá bọ́ọ̀lù wà lẹ́yìn tí èbá gbá bọ́ọ̀lù bọ́yẹ̀ yọ kanú ọgọ́rùn-ún ni tọ́jọ́ ọmọ ọkùnrin èyí tọ́jọ́ bí ẹjọ́ ọmọ ọjọ́ ọ̀sẹ̀ ìṣúná àwọn obìnrin ẹ̀bẹ̀ yín ṣé wá rí ọmọ tẹ́ ẹ bá ti gbé máa ń gbá bọ́ọ̀lù tó bá ti ní kí ni ọmọ ṣe òun ọ̀nà kí ó sì pàpọ̀ ló ṣe kí ni ló ọmọ yín ọmọ yín obìnrin ẹ̀dẹ́ ìmọ̀nì ìsìlá tí yóò wọ yunifásitì kọ́ lọ dàtẹ́wọ́ kọ́ máa tọ́ ìlú aráàlẹ̀ fáwọn ọkọ̀ èkì ọ̀pọ̀lọpọ̀ wà ń ṣe ọmọ lọ ilé eke ọlọ sùkúù mùsùlùmí nígbà wà lálẹ́ ọlọ ọlọ ọlọ bákà ọlọ ṣé mọ̀ lè wá wọn ni ọmọ yín ẹ̀kọ́ tó yẹ kẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣé ẹ̀kọ́ ti lé òṣè àwọn òbí máa ń ṣe àwọn bá bọ́ wá wà lẹ́ẹ̀mọ́ parọ́ bá a bá ṣe wá àtìfọ́mọ kọ̀bá anyị sì anụ ọ wá ní f9 nínú owó rìsọ́ọ̀tì ẹ̀ sẹ́ẹ̀jì ọwọ́ àsùkù wa ṣèbẹ́ ẹ̀mọ́ lọ bòmí ni ẹnì bẹ́ẹ̀ èèyàn kẹ̀ kírun ya lóru òtí agbado agbádùn ime yìí f9 náà lè gbà torí ju ẹmu wá sùkù ọlọọ

irú ọmọ yẹn kí ni ọ jẹ́ àlùwáládú àsọ̀rẹ̀ ẹlẹ́kejì àlẹ́ ìbádà tó sọ ẹ̀yà ẹ wà tírẹ́ẹ̀nì ọmọ lórí ìjọsìn tọ́lá láàfíà sẹ́ni abọ́sẹ̀ ti lè sùkúù kọ́ láti kọ́ ọmọ bàádà o àwọn ọkùnrin lọ ni mo ti ṣe lẹ́tọ̀ fáwọn kí n tó máa bọ̀ wá bíi pé ìwọ náà bá gbá àwẹ̀ lónìí òní bá àwẹ̀ tọ́ọ̀ gba òní ọlọ́run forí ọdún kan jẹ́ òní akẹ́bí yapa yẹ̀wú bí ni ìwọ tó ọba lónìí tó lọ́la ọlọ́run ní forí ọdún kan ọ ni ọdún kan tánà bí sọ́nà àdí ọjọ́ aṣúra lọ́lọ́run forí ọdún kan yẹn ṣùgbọ́n torí àwọn tí wọ́n ń gbà láì ń gbà kí ìlà kọ́ọ̀bì ti ń bọ̀ máa gbọ́jọ́ jama èmi wa wá wọn àwọn se sẹ́mi ní fún wọn sáàrì ọla ọ̀la sẹ́lẹ̀ ni wọ́n ti jẹ sàárì lóru ọ̀la ibà wọ́n ti jẹ sàárì ẹ̀yin òbí bẹ́ẹ̀ lé jí ọmọ fún sùkú monday to friday ẹ̀ẹ́dì tí ń fọ́ láti kọ́mọ́ bà lé saturday sunday ẹ̀ǹdì ní seven àsùnbà àsòfò torí pé ajẹ́kẹ́dẹ́ ṣe ń jí monday to friday ẹ̀ẹ́dì gbalada ẹ̀ẹ́dì torí ọlọ́run torí kí lẹ́sẹ̀ jí o sùkú saturday sunday tó yẹ kẹ́ kíkọ́ lọ kí ṣubú yìí ọmọ wa ń jí seven a.m. nígbà ọba tí yọ ọkọ̀ lọ sọ yọ ọkọ̀ ọ̀nà kó tó ó tún ti ní practical fifty ní sùkú kò ní kírun àsọ̀bá sátidé ajẹ́pẹ́ monday to friday ẹ̀ ní ládá lọ́dọ̀ ọlọ́run tọrọ ẹ̀ jí nítorí ọlọ́run ẹ̀ jí nítorí kéde o sùkú. ilé lẹ́ẹ̀sì ṣiṣẹ́ òun tí wàá ní pé kọ́ ọmọ ó dé sùkú ká kírètì àyè kó kí zuri kájọ́ ọmọ obìnrin kó lò dáàbò kákọ́ wọn ní islamic studies ṣùgbọ́n pọ̀lọpọ̀ tó yẹ kẹ́ ẹ ṣe lé ẹ ṣe ìwọ̀n bàbá wà tó wá ń ṣe ń sùkú ẹ̀yìn òbí tó ń bàjẹ́ ẹ̀ dànù ìbáadà ìjọsìn ọmọ yín gbọ́dọ̀ máa ọ máa ẹ gbọ́dọ̀ ọmọ kó lè máa náwó ńdọ́kọ́ bá lọ́rọ́ yóò lè máa sọ́dá kan yóò lè máa yọ bàtà tí ń bá màmá ọmọ bàbá àtẹ̀mí tá a bá ti lọ a bá ti gbé dísẹ̀ sí ilẹ̀ bàbá mi alówó àwọn owó alfa kó ayé ìjọ owó tàfà bá five five Enyi òbí láti jẹun ẹ̀ẹ́jẹ̀ kó ọmọ yín pé èèyàn máa ń náwó sí Islam àwọn àdìsẹ́ kọ́ láwọn ọ̀nà sí Islam nígbà tí ọ̀kọ́lá kúrò ìsìn kọ́ mélòó ní wọ̀nà fámìlì jẹ àwọn Dangote àwọn báyẹn kan máa kọ́ ẹ̀ka fẹ́ wa what are we contributing to the development of Islam àwọn ọmọ wa ẹja train ọmọ mi bí ẹ bá wà ó gbogbo àwọn nǹkan ìlú ìbáadà ni ẹ tírénì ọmọ lórí kéde o àlẹ ìbáadà ó di mélòó jẹ ọmọ irú ọmọ kíla ní yọmọ jẹ o àlùwáládú àsọọlẹ lọ́dẹ̀ ìbáadà yìí ara ń tẹ́ tírénì ọmọ fún ẹ kọmọdé èèyàn ṣe máa fàdúà ara ń tán fi mú àwọn ọmọ wa mùsùlùmí lọ́nú àtẹ̀wọ́ ẹ jẹ́ sọ reality fún yín tó bá rí pé wọ́n ní sòrò jẹ́ sọ reality fún pásítọ̀ ní sòrò orí pásítọ̀ tó fọ́jú pásítọ̀ ọmú ìdè kàtàlí èèyàn fọ́jú ó tó lóun ọ̀làjú àfọ́jú ṣe báyìí kọ́kọ́ lajú ara rẹ̀ ṣùgbọ́n kò ní pé wọ́n di pé àgùntàn Ísírẹ́lì fọ́ọ̀nù ẹ̀yin Yorùbá ẹ̀yin òbí ara ń tọ́mọ yóò ṣe jọ ọmọ rẹ̀ ní kẹ́ẹ̀kọ́ wọn lẹ́sìn ara ìbàdà fẹ́ẹ̀kọ́ wọn gan ní kí ni o àdùá bò láti mọ̀ ọ́pọ̀ lọ sọ̀rọ̀ àwọn ọmọ gbogbo àwọn tá a jókòó ẹni tí ò ní sòrò kọ́ mẹ́wọ́ wọn aláìkọ̀ọ́fẹ́ tí ò ní sòrò nù wa òde mínísítà ọba ti ní sòro o ti dolórí ibú nù olórí ibú ni èmi sòro ọ̀dà sọ ẹ̀tọ́rọ̀ nífẹ̀ẹ́ wa Muhammad sórí wọ́tọ̀ ìbá ní sòro àdìsí kan bẹ tí bàbá ní bá rẹ̀ náà àwọn akéde wá ìwà òun èrí kankan orí ọ̀fọ́ orí ebi èpo ní mi torí pé àwọn àbẹ̀wò tí ń ṣe wá àwọn àfáà kàkó ara mọ̀kàfírọ́ọ̀tù dùnú mọ̀kàfírọ́ọ̀tù àdùnú ara ń tí máa pa ẹ̀ṣẹ̀ rẹ ni àbẹ̀wò torí wọn tọ́lá má bẹ̀wò ká ọlọ́run ẹwọ nǹkan lọ smoothly fọ yóò ṣe lọ smoothly ọmọ méjì ti kú fẹ́mi rí ìjọba tó ṣe sọ̀rọ̀ wà lẹ́ ọmọ mi méjì kú jọ̀kẹ́ èmi ni mo tó jẹ̀ máa mú tí mo tó kírun sí wọn lá àtúnjọ gbé wọn dé tẹ́ ọ̀rọ̀ ìgbòmùfẹ́ tọ́lọ̀ lọ ebi ti pa mí rí tó pa mí fọ́ lójú gidi gidi jẹ́bẹ̀ àdẹ̀wò ní jọ ànábì bímọ méje mẹ́fà fún lójú ayé bá ní wọ́n lẹ́jọ́ ànábì wa Muhammad nítorí ti ànábì ọlọ́run méje àrí two percent jẹ́ nítorí ti ànábì bá tèmi àti ó sọ́kà di kèfè rí gan àmọ́ ẹgbẹ́rún ti mọ́jà àdẹ̀wò ò ṣe wa ṣùgbọ́n wọ́n bá tọ́ bá ṣe wa kí láti máa kojú ẹ̀jẹ̀ mọ́ àdúrà tani òní níṣòro ebi pa ànábì fòṣù méjì bí àwa náà bí àwa àdà ó lódìdí oṣù méjì wọn àdáná èéfín òru tú ẹ nínú ilé ànábì ìwọ lálàkàlà ọ̀njẹ olójú oorun ọ̀ọ́lá kojọ ọ̀rọ̀ rẹ ń dojúrú gbogbo ẹ̀yìn ìkíní kan sí ọ. àfà àwọn nǹkan bẹ́ẹ̀ tọ́bàjọ́ mọ́ sí medical doctors èyí ó rẹ̀ sí fọ́ǹdì ní ẹ̀tọ́jú mi èyí ò ẹ̀kẹ̀sà wọ́n rẹ̀ káàkiri sọ́jìrì fọ́ ìfàdùà lè ṣe ní pé kọ́lọ̀ndì ọmọ lálàáfíà lásìkò kú ẹ bá tó ó kù so èyí ò ìfẹ́ medical doctor náà pé ọlọ́run jẹ́ wọ́n ṣe sọ́jírì kọ́ sọ̀sẹ̀ ibi bí sọ́jírì ṣe sọ́jírì àwọn o ṣùgbọ́n sádùá ṣe pé wọ́n á máa ṣe sọ́jírì wà tí ó dáhùn ibi sádùá ti wúlò nù ṣùgbọ́n òkè kan bẹ mẹ́díkù dọ́kítọ̀ ò lè ṣe ọlọ́run ló lè ṣe olóòlò tó fi ní mu sọ dọ́kítọ̀ tó bá sọ máa fún ní f twenty nine wà láìpọ̀ ọba àwọn àkáàrù rẹ̀ ọba ń ṣe nínú tó máa sí láyé àtàlà lọ tó ọba takù sí yìí àwọn mọ̀lẹ́kà ọ̀nà wà pẹ̀lú ẹ̀ máa takú láwùjú méjèèjì lọ́pọ̀lọpọ̀ àwọn kẹ́kẹ́ ń bẹ kì í mẹ́tì dọ́kítọ̀ ọ̀rọ̀ kò àwọn ọmọ wa lọ́bẹ̀ẹ́ torí náà mo rọ̀ wá nǹkan ẹlẹ́ẹ̀kejì táwọn ọmọ ẹwọ́ jẹ́ èèyàn rẹ̀ tí a máa tẹ̀síwájú. ẹlẹ́kẹta àkàlákùnrin ìsìlámì gbogbo òbí bá fẹ́ kọ́ ọmọ rẹ̀ ọjẹ́ ọmọ rẹ̀ tọ́jẹ́ pé lẹ́yìn ìgbà ọba kú yọ ọmọ rí lórí ọmọ ẹ ọmọ lórí ìwà ìwà dáadáa ẹ wo bá a ti sọ̀rọ̀ látàárọ̀ kò fi ìbáadà kò fi ròyìn anábì wa Muhammad sọ́sọ́lá wà innaka la'ala olókè náà mo ti dára àtọ̀dẹ̀ mọ́ wùlẹ̀ kọta ìmò gbogbo kéèlẹ̀ kọta ìmò fún wà sí súnà ọmọ kì í fáwọn wà sí tààmọ́ tẹ́fẹ́ tààmọ́ tẹ́gẹ̀lẹ̀ ìmì náà mọ́tò súnà ọmọ láwà ó ní pé bàbá ọlọ́mọ ojú ń sẹ́nu àlẹ́ àlímù ní ebi jẹnu láti fẹ́ díẹ̀ lẹ̀ jẹ́rọ̀ sẹ́ iṣẹ́ ń bẹ táwa títà ẹ̀yin títà tẹ wà ń bì àwa pòfàìtọ́ ta wà ń bì ẹ̀yin òbí tẹ wà ń bì gbogbo wa lọ́rọ̀ kan ò fẹ́ ráwọn àwọn ọmọlúàbí ó ti ń kó láwùjọ àwọn tó tún máa ń sábà níwọ̀ ọmọlúàbí làwa tá a bá kéwù tó ní báwọn àbá àti máa ń kọ́ àwa níwọ̀ ọmọlúàbí lè kéwù ìwọ tó ọba kéwù tó ọba níwọ̀ ọmọlúàbí mọ̀tàkà bírò àn wà á ń ta àkùṣà ìtọ́ lẹ́hánà ṣẹ̀tọ́n mọ̀tàkọ́bìr mọ̀hánì ìwọ́n tó ọba ti tó ń gbéraga tó níwọ̀n ọmọlúwàbí ọmọ ẹ̀ yéésù ni ọ wọ́n máa ń kọ́ àwa ńlé kéwú irú ìwà tó yẹ kéèyàn ọmọ wù ẹ tírèèni àwọn ọmọ yín lórí ìkànnì dẹ̀rìbà ẹ tírèèni àwọn ọmọ yín lórí ìkànnì sùúrù kí nira bá ẹ tírèèni àwọn ọmọ yín lórí ká òdodo ká má máa parọ́ ká má jalè ká ní àmọ́ náà etí wọ́n bá fi sí wa ní kọ́sọ́dì ká má ṣe jàǹbá rẹ̀ ẹ tírèèni àwọn ọmọ yín kán ní ìwà dáadáa pẹ̀lú bàbá àtìyá wọn ẹ tírèèni àwọn ọmọ yín bá a ṣe ń bá aládùúgbò lò ẹ tírèèni àwọn ọmọ yín báwọn èèyàn ó ṣe máa kọ́ ẹ̀sẹ̀ látara àwa dáadáa ọlọ́ọ̀ni rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ara àwọn dáadáa jama ọ̀yẹ ká tẹ̀lé àwọn ọmọ ni pé àlẹ́ ifa sífàkùn ní ifa wàkúlùkù nínú wà tó sọnù lónìí ní chapter ìwà káwọn ọmọ ọmọ máa ṣe kébékébé kí ọmọ ọkùnrin tí è ọkọ wà wa ìyá wa dàgbà o láyé wà sùn àgbéyàwó wọ́n ní nílẹ̀ Yorùbá obìnrin máa ń gbé ìbálé wọlé ọkọ bàbá tí wọ́n bá ẹ lọ kó ọmọ hundred jọ tẹ́ bá rí márùn tó gbé ìbálé tó gbé wọlé ọkọ àwọn ẹni ọlọ́run ẹ mọ ní àjùwọ̀n high school ní Ogun high school wọ́n lórí o àwọn ọmọ ss1 principal school lóhùn ìwà burúkú ṣẹlẹ̀ láàrin àwọn ọkùnrin àtobìn wọ́n wá ṣe fertility test fún wọn nínú àwọn ọmọ three hundred ss1 students only thirty seven were virgins that is 12. point something percent àwọn ọmọ ss1 o tí wọ́n bá ilé ss3 yóò ti já wálẹ̀ tí wọ́n bá ilé nc poli yóò ti já wálẹ̀ tí wọ́n bá ilé yunifásitì yóò ti fẹ́ẹ̀ tán reality là ó dọ́dọ̀ àwọn ọmọ míì náà tó ń lò jáàbù ẹjẹ́ abára wa sọ̀dọ̀ lu ọ̀rọ̀ ó dọ́dọ̀ àbá míì náà tó lérò gbà sani ọmọ káwọn ọmọ ń ké kí wọn àwọn ọmọ láta àbá àtẹ́rò gbẹ́dẹ́lẹ́fẹ́ sọ̀kọ̀ fún ẹ̀ fún òkè ẹ lọ́wọ́ kéèsì wọn láti dìbò wá gbẹnu sí máìkì ti pásítọ̀ rẹ tẹ̀lé ti ọdọ́dọ̀ pásítọ̀ wà láì ti pásítọ̀ ni ni ìlànà ti Jésù fún akọ́ làwọn pásítọ̀ lò ká dá ọkùnrin àtòbìnrin pọ̀ kéèké lànà ànàbí Jésù alẹ́ ìsàlà èmi wàhálà inú mi ó dùn kí n bọ Jésù lọ́wọ́ lọ́gbọ̀ èdè wàhálà inú mi ó dùn kí n kíkì ànábì Jésù pé I love you wàhálà Jésù èdè Christian mo fi this Jesus was never a Christian it was part of the course I did when I was at the University of Ilorin under comparative religion we did it sẹ́ni kan bá bá mi á bí màá nílò gbébáyé wà á wà jọmọ fò Jésù was never a Christian wọ́n dá lẹ̀lẹ̀ ní ẹni èyí ò kan tọ́pìkì mi lónìí ṣùgbọ́n kí ni iṣu ni wípé ìwọ ọmọlúwàbí ẹjẹ́ àgbẹ̀ sára àwọn ọmọ wa kọ́mọ̀ máa ṣe tìǹà kọ́mọ̀ máa ṣe yahoo kọ́mọ̀ máa jalè kọ́mọ̀ dàlúrú ẹ wá wo bí mo ṣe ń dàlú sáà fọ́ kábàlẹ̀ mọ́ níparí ọ̀rọ̀ bá ní tù ìṣẹ̀lẹ̀ ọlọ́mọdé wọn ti àgbẹ̀ jọmọ́ ẹjọ́ torí sọ lọ ṣé gbogbo àtẹ̀wò yìí sọ ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ bíi twenty years ago Yorùbá wọ́n ní ìlú tó bá ń tòrò ẹni ìlú púpọ̀ lẹ́sẹ̀ máa ń tòrò bàbá ẹni ìlú tó bá ń tòrò ẹni kéde. Bàbá wọ́n ní ọmọ àlè rẹ̀ ẹgbẹ́ kéde. Ṣé káwọ́ sọ fọ́ ọmọ àlè Nàìjíríà bí ń dàgbà báyìí? Ẹ̀wọ̀n ọmọ yìí ṣù. Ṣé kèé ṣe pé gbogbo àwa we are contributing to ọmọ àlè nàìjíríà ọlọ́mọdé ọmọ wa ò ní ọlọ́mọdé ní ọmọ ọmọ tó fún wa yìí ọlọ́mọdé lọmọ àlè mẹ́ta tí ilé sọmọ ilé ká méje yòókù yìí náà bá ti ọmọ wa kí lọmọ yìí ọmọ ní sọmọ ọmọ ìwà